ṣé wo mọ̀ pé fear ni the greatest enemy téèyàn ní ni. Who is that man that keeps coming to my dream? Is he my father, my brother, or my husband? Easy on her, she's a woman. Wọ́n náà wo concepts about that? à ń ṣe. À ń gbà lọ́wọ́ àwọn tó ní. À ń fún àwọn tí ò ní. Why me? wáyọ̀. ẹ̀dá ò kí ń wà láyé kí tiẹ̀ má bà. Adérẹ̀mí Adébánjọ. ti fẹ́ Bánkọ́lé. Can you do this for me? Yes, ah, The best gift to ti ever get òun ni Dr. Adejumo. No time for failure. Face your fear. I want to come. Ó ti jẹ́ kí n mọ ìyàtọ̀ nínú ìfẹ́ ojú àti ìfẹ́ ẹnu. Adejumo, I love you. You, you fucking betrayed me. Because when I trust you, you betrayed me. and I can assure you about that she planned it. 20 million naira. tó ń ṣakọra nù káàkiri aṣọ lè ní. yes Daniel. ẹ ló jẹ́. nígbà tí mo wá fọkọ tán sí ló wá fẹ́ sọ mí di full housewife ọ̀rẹ́ mi lè ṣe kò possible mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ o kí mi náà tiẹ̀ máa kí kí kí n bọ́ síbí kí n bọ́ sọ̀hún kí n fọwọ́ mi ka owó fún ara mi ṣẹ́ sí owó tí mo ṣiṣẹ́ fún. tóbìnrin ò bá dọ́kọ tó bá ń dáfojú di èyí tó burú jù gan ló ń dùn yẹn. kí ni big deal nínú yẹn. ṣé kò sí bọ́ọ̀lù ẹ̀ ṣá. kí mo sọ pé ó ń ṣe mí tó sọ pé ó ń bèèrè ọ̀nbẹ̀rẹ̀ bí mo ṣe bá kan kí ni mo ṣe tó yàtọ̀ sí my normal my normal my normal self. but mọ́mí mi ò like bẹ́ẹ̀ ṣe máa ṣe yín náà báwo lè ṣe máa máa everybody be tá à don't you know you're taking a security risk. ṣé òkun àti mọ́lẹ̀ lè bára wọn ṣe pọ̀ ni mr bámigbélé mi ṣì náà. ṣé báwọn ìyàwó ilé ṣé báwọn ló máa sanwó yàrá tá a fẹ́ lò èmi máa sanwó oúnjẹ àti orúkọ tá fẹ́. in fact wọ́n tún máa ń gbà lọ́wọ́ ọkọ ilé wọn wọ́n máa wá fún mi tó bá sówó lọ́wọ́ mi ilé olúwo kì í jẹun ilé mọ́ ó ń bá mi sọ̀rọ̀ tó bá dínà tí n bá ké pé they welcome akọ̀wé mi bíi pé ṣé èèyàn ló ń kí òun ní abẹ́ ẹranko. fóònù mi lẹ̀. ṣé ọ̀rọ̀ ni fóònù tó fọkàn fóònù kí ló pẹ́ tó fọkàn fóònù. ṣé mo ṣe fọkàn fóònù. ẹ̀yẹ o ti ṣe ìyẹn do not touch my phone again. yéé ó ti dé stage yẹn mo dáhùn ọ̀rẹ́ mi ti fi iná sórí òrùlé sùn ní ní ọ̀la ah, ah, ìgbà wo lèèyàn dáadáa ló fi ń sáré dèèyàn burúkú. ṣé ìwà tó wà wọ́n yí kò tó kéèyàn sí ìrògùnlé ẹ lórí. gbogbo tó ṣe é sìn tí bá ti fi kiri àtẹ pẹ̀lú ẹ̀ máa nù. wàá nà ẹni wọn òbí pọ̀ ni màá kọ́gbọ́n ẹ̀dá bẹ́ẹ̀ ni mo sọ wọn òbí ìjà alájà ẹ̀dá kò fi ọwọ́ ẹ̀kọ́ mi owó kọ́ mi nílé tó wà nílé. o lè sọ lójú màmí tí wàá fi màmí. o lè sọ lójú lè sọ lójú màmí. it's like you Oh, I'm selfish here now. Yes. Biola, I, I, I'm selfish. You, you're a girl. You go and talk to mommy. Me, I will go and talk to daddy. Man to man. Mo da ka ma fún tọ́ mi náà. Ìbí ọmọ olórí tèmi ń ronú. Nígbà tí ọkọ tó fẹ́ mi sílé ti sọ fún mi wípé òun ti lọ síta want to test around. We want to confirm We pé òun pé lọmọkùnrin. To me that marriage is dead as far as I'm concerned. I want a divorce media ambassador táwọn àwọn olùdó pé married man nínú ẹbí wa òun ló ti fẹ́ relegate ara ẹ̀ wá bá wa yìí ẹjọ́ ta ló wà ń di ọ̀rọ̀ wa báyìí. èmi ò mọ irú pitch tẹ́ni kí n máa pitch tẹ́ni tí ìkòkò páyẹ̀ ẹ̀jẹ̀ bí kì í ṣe pé ọlọ́run máa forí omi èèyàn. tó bá yẹ pé ẹ̀yin ò ṣiṣẹ́ nígbà tí dáàdi kan bá lè fẹ́ tọ́ wa délẹ̀ tó ta wa yìí. olúwa mo ti lóyún fún ọ. o fún mi ṣé wo mọ̀ pé fear ni the greatest enemy téèyàn ní ni. who is that man that keeps coming to my dream is he my father my brother or my husband. easy on her she's a woman. ìwọ náà wo concept nǹkan tá à ń ṣe à ń gbà lọ́wọ́ àwọn tó ní à ń fún àwọn tí ò ní. why me. Wáyọ̀. Ẹ̀dá òkè ń wà láyé kí tiẹ̀ má bà. Adérẹ̀mí Adébánjọ. Ti fẹ́ Bankole. Can you do this for me? Yes, ma'am. Ah, sad case ni kú dáàdi yìí The best gift to ti ever get òun ni Dr. Adéjùmọ̀. No time for failure. Face your fear. I want to come. Ó ti jẹ́ kí n mọ ìyàtọ̀ nínú ìfẹ́ ojú àti ìfẹ́ ẹnu. Adejumo, I love you. You, you fucking betrayed me. Because you know I trust you. You betrayed me. And I can assure you about that she planned it. 20 million naira. ló tó ń ṣakọra nù káàkiri aṣọ lè ní. yes Daniel. ẹ ló jẹ́. ṣé ń gbà tí mo wá fọkọ tán sí ló wá fẹ́ sọ mí di full housewife ọ̀rẹ́ mi lè ṣe kò possible mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ o kí mi náà tiẹ̀ máa kí kí kí kí n bọ́ síbí kí n bọ́ sọ̀hún kí n fọwọ́ mi ka owó fún ara mi ṣẹ́ sí owó tí mo ṣiṣẹ́ fún. tóbìnrin ò bá dọ́kan tó bá ń dáfojú di èyí tó burú jù gan ló ń dùn yẹn. kí ni big deal nínú yẹn. ṣé kò sí bọ́ọ̀lù ẹ̀ ṣá. kí mo sọ pé ń ṣe mí tó sọ pé ó ń bèrè ọ̀nbẹ̀rẹ̀ gbà mo ṣe bákan kí ni mo ṣe tó yàtọ̀ sí my normal my normal my normal self. but mọ́mí mi ò láìpẹ́ ṣe máa ṣe yín náà báwo lè ṣe mọ́ máa sọ fún everybody ibi tá à ń lọ don't you know you're taking a security risk. ṣé òkun àti mọ́lẹ̀ lè bára wọn ṣe pọ̀ ni mr bamidele mi ṣì náà. ṣé àwọn ìyàwó ilé ṣé àwọn ló máa sanwó yàrá tá a fẹ́ lò èmi máa sanwó oúnjẹ àti orúkọ tá a fẹ́ in fact wọ́n tún máa ń gbà lọ́wọ́ ọkọ ilé wọn wọ́n máa wá fún mi tó bá sówó lọ́wọ́ mi ilé olúwo kì í jẹun nílé mọ́ ó ń bá mi sọ̀rọ̀ tó bá dínà tí n bá ké pé they welcome akọ̀wé mi bíi pé ṣé èèyàn ló ń kí òun ní abẹ́ranko. jùfọ́ mi lẹ̀. ṣé ọ̀rọ̀ ní fóònù tó fọkàn fóònù kí ló pẹ́ tó fọkàn fóònù. ṣé mo ṣe é fọkàn fóònù. ẹ̀yà ó ti change yẹn do not touch my phone again. ajá ní. Àjàní jẹ́ o kólódó mọ́mọ́ àròdò Àjàní fẹ́ gbalẹ̀ o Àjàní ó lè. Àjàní lọ lóde ńlẹ̀ ó máa bẹ́fẹ́ lọ́wọ́ Àjàní lọ lóde ńlẹ̀ ó máa gbòbọ̀ lọ́jọ́ bọ̀ sọ́yìn Àjàní lọ lóde ńlẹ̀ ojú ẹlẹ́yẹ Àjàní dá.

um, what i'm trying to say is that ṣe ìjọ tí kìíní ẹ̀ ṣẹlẹ̀ want to draw our rántí ojú àwọn guys tó wà ní tv nígbà tí mi kì í ṣe manager ordinary staff lásán ni mí. so o sọ fún mi pé o lè identify ojú customers that's very bad of you. kò sí mo ní fẹ́ẹ́ retí àwọn gbogbo àwọn tó wá ṣe fàájì níbí bíbá yìí èrò pọ̀ tó máa wá ṣe fàájì níbí bíbá yìí wọ́n bẹ̀rẹ̀ ti ṣe fàájì wọn kọ́kọ́ máa lọ́n tí wọ́n ní. ọmọ tí ì bá ní gbàgbé fún ló ṣiṣẹ́ jọ yìí. fún ṣé staff yín bí náà nìkan. staff wa ni. Um, tí bá ní kan àbí kejì láti béèrè lọ́wọ́ yín máa padà wá béèrè lọ́wọ́ yín ṣe ti bọ̀ ẹ máa lọ sí tọ́jú Thank you. ọ̀rẹ́ alfa. àmọ́ kẹ o báwo ni. dáadáa ni ah, ṣé wàá òkè. wọ́n mú kó òkè. ọ̀rẹ́ àti mọ bíbá iṣẹ́ kò wà stressful ṣá. Ah, ọ̀dọ̀ ẹ̀ jìnnà. sorry ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ o òun ló gba apartment fún mi big apartment báyìí àbí ibo ló ti expect pé kí n rówó tí màá fi furnish big apartment báyìí in fact the guy is really trying ọ̀rẹ́ this place is very colorful onílọ̀kan iṣẹ́ wo ló wá ṣe. ṣé yẹn wà ní sẹ́ṣúṣà mi rò pé mo ní ìdíyẹn náà as far as tó bá ti ń tọ́jú mi ìwọ náà ṣàrí lára mi bòbó yìí ń tọ́jú mi náà ó ń ṣe nǹkan tí mo bá fẹ́ fún mi. <laughs> ọ̀rẹ́ tó bá mú ọmọkùnrin yìí délé táwọn obìnrin tí bá béèrè pé iṣẹ́ wo ló ń ṣe kí ló fẹ́ sọ fún lóòótọ́ dẹ̀ ni ó ní point but ìyẹn ó ṣe problem náà máa béèrè lọ́wọ́ ẹ̀ kó yá béèrè kí ló wá nílé báyìí.

ó ti tó tán ẹ eh, jọ nítorí Ọlọ́run tètè má bọ̀ ẹ eh, mi nìkan mo wà lè tètè má bọ̀ ó ṣe ọkọ mi.

dàgbà òde òde mò ń re òde mò ń re yóò ẹ̀yà àgbààgbà àgbò dúdú la fi ń bọ̀ sábàrí ewúrẹ́ dúdú ni wọ́n fi bó lógun mọ̀ọ́rímọ̀ kọ́gùn àti bá. Thank you. yàn dàgbà. Òde òde ode ń re. Òde mọ̀ ń re yóò ẹ̀yàn dàgbà. Àgbò la fi ń bọ̀ sábàrí ewúrẹ́ dúdú ni wọ́n fi bó lógun mọ̀ rí mọ̀ kọ́gun. Àti bẹ́ẹ̀ sábàrọ̀ ọmọ alágbé ṣẹ́gbẹ́ ọ̀sìn ọ̀yọ́ síbẹ̀ lọ́nà jáde. Àjàdí pariwo kólóde náà máa ròde. Àjàdí jọ kólóde náà máa ròde. Àjàdí bẹ́ẹ̀ kalẹ̀ o, àjàdí ó lè. Ajani lọ́lọ́ dẹ̀nẹ̀. Ó máa Ajani lọ́lọ́ dẹ̀nẹ̀. Ó máa kó bọ̀ lọ́jọ́ Ajani lọ́lọ́ dẹ̀nẹ̀. Ojúbà ẹlẹ́yẹ, Ajani da afẹ́fẹ́ odò yìí kalẹ̀. Kálé ẹni, Ajani ole oyè tó yìí kì í ọ̀tọ̀ ó gba pọ́npọ́lọ́ ọ̀kú ó darí ọ̀kú ó kúkú lẹ́yìn pẹpẹ jàjà ní ọkùnrin takuntakun. ó tọ́ṣẹ́ ọwọ́ ṣàǹgó àárọ̀ gbọ́dọ̀ pa mọ́ ọ̀hún ajáni. ó dòkun ọwọ́ bàjálà òkun lákòókò gbọ́dọ̀ gbẹ́jẹ́. Thank you. erugele erugele erugele erugele erugele erugele erugele. ẹrú ẹrú gẹlẹ àjàníyọ àjàníyọ àjàní olè bó bá dé ilé ẹni jìnnìjìnnì ara bọ́lẹ̀ o àjàní olè. Thank you. Thank you. Sarah jọ torí tọ́lọ́ wọn bá bá mi bẹ ọ̀rẹ́ jọ tó tó bá mi bẹ ẹ̀ àsìmí ìmọ̀ kan tí mo ṣe fún tó bá ṣe pẹ́ṣẹ̀ kan ni mo ṣe tó fi ń ṣe tó fi ń wúwà understand ó kọ̀ wò ṣùṣù tó sọ fún mi pé òun fẹ́ mi mọ́ jọ bá yé mi jẹ́ mi. pé kéèlè sọ fún yín pé òun fẹ́ yín mọ́ ó ń ṣeré ní ń gbọ́ ohun tó sọ nìyẹn tí ò bá sọ bẹ́ẹ̀ mi ì ní máa pè kí kò dá sí kí ló ṣẹlẹ̀. tókè bó ṣe lóòótọ́ o sọ fún bàtà tí jẹ́pọ̀ ò ṣe mọ́. jọ jọ tòrótòró lọ́wọ́ bá ẹni tí tó bá wà ní ṣe fún ẹ jọ dáríjì mi dáríjì mi. ṣé ó tó yìí ó yẹ ìjókòó orí tó gbọ́ kí ló ṣẹlẹ̀. sarah wo bó ṣe rí gan-an ló sọ fún ẹ̀yìn TJ àbí kí náà ti ń pè please can you take your leave now. Tókẹ́ èmi mà ni. and so. TJ. yes. Ah. bọ́ èmi ni mo gbà bíbá yìí fún ẹ and so àtọjọ́ ta láyé ti dáyé lọkùnrin ti ń gbalé fóbìnrin tó ń ra mọ́tò fún tó tún kọ́lé fún tóbìnrin yẹn máa lóun ò ṣe mọ́. ní sùúrù orí tó kẹ kí ló ṣẹlẹ̀ gangan táriwo wá pọ̀ tó báyìí bòdá yìí ti mẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ kí ló dé tó kẹ tíjẹ máa ní àbò ti gbàgbé tíjẹ tó máa ń ròyìn fún mi dáadáa òun ló wá déèyàn burúkú níwájú ẹ báyìí jọ má bínú kí ni tíjẹ ṣe fún ẹ tó wà lè tó báyìí tó gẹ̀. sọ nǹkan tó ṣe sọ nǹkan tó gbé wálé lánàá tó wà nínú àpamọ́ ọwọ́ ẹ̀. E

ò mọ̀ pé fear ni the greatest enemy téèyàn ní ni. Who is that man that keeps coming to my dream? Is he my father, my brother, or my husband? Easy on her, she's a woman. Wọ́n náà wo concept nǹkan tá à ń ṣe. À ń gbà lọ́wọ́ àwọn tó ní. À ń fún àwọn tí ò ní. Why me? wáyọ̀. ẹ̀dá ò kí ń wà láyé kí tiẹ̀ má bà. Adérẹ̀mí Adébánjọ. ti fẹ́ Bánkọ́lé. Can you do this for me? Yes, ma'am. Ah, sad case ni kú dáàdi yìí o. The best gift to ti ever get òun Dr. Adejumo. No time for failure. Face your fear. I want to go. Ó ti jẹ́ kí n mọ ìyàtọ̀ nínú ìfẹ́ ojú àti ìfẹ́ ẹni. know I love you. You, you fucking betrayed me. Because when I trust you, you betrayed me. and I can assure you about Nashi Planet. 20 million naira. ló ní tó ń ṣakọranù káàkiri aṣọ ó lè ní. yes Daniel. ẹ ló jẹ́. tí ń gbà tí mo wá fọkọ tán sí ló wá fẹ́ sọ mí di full housewife ọ̀rẹ́ mi lè ṣe kò possible mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ o kí mi náà tiẹ̀ máa kí kí kí kí n bọ́ síbí kí n bọ́ sọ̀hún kí n fọwọ́ mi ka owó fún ara mi ṣẹ́ sí owó tí mo ṣiṣẹ́ fún. tóbìnrin ò bá dọ́kan tó bá ń dáfojú di èyí tó burú jù gan ló ń dún yẹn. kí ni big deal nínú yẹn. ṣé kò sí bọ́ọ̀lù ẹ̀ ṣá. kí mo sọ pé ń ṣe mí tó sọ pé ó ń bèèrè ọ̀nbẹ̀rẹ̀ eh, bí mo ṣe bá kan kí ni mo ṣe tó yàtọ̀ sí my normal my normal my normal self. but mọ́mí mi ò láìpẹ́ ṣe máa ṣe yín náà báwo lè ṣe máa sọ fún everybody ibi tá à lọ don't you know you're taking a security risk. ṣé òkun àti mọ́lẹ̀ lè bára wọn ṣe pọ̀ ni mr bámigbére rí ṣìnà. ṣé báwọn ìyàwó ló ṣé báwọn ló máa sanwó yàrá tá a fẹ́ lò èmi máa sanwó oúnjẹ àti orúkọ tá fẹ́. in fact wọ́n tún máa ń gbà lọ́wọ́ ọkọ ilé wọn wọ́n máa wá fún mi tó bá sówó lọ́wọ́ mi. ilé olúwo kì í jẹun nílé mọ́ kó ń bá mi sọ̀rọ̀ tó bá dínà tí n bá ké pé they are welcome á kàn wò mí bíi pé ṣé èèyàn ló ń kí òun ní abẹ́ranko. before mi lẹ. ṣé ọ̀rọ̀ ní fóònù tó fọkàn fóònù kí ló pẹ́ tó fọkàn fóònù. ṣé mo ṣe fọkàn fóònù. ẹ̀yà tó o ti ṣe ìyẹn do not touch it. mọ̀ pé fear ni the greatest enemy téèyàn ní ni. Who is that man that keeps coming to my dream? Is he my father, my brother, or my husband? Easy on her, she's a woman. Wọ́n náà wo concepts nǹkan tá à ń ṣe. À ń gbà lọ́wọ́ àwọn tó ní. À ń fún àwọn tí ò ní. Why me? Wáyọ̀. Ẹ̀dá ò kí ń wà láyé kí tiẹ̀ má bà. Adérẹ̀mí Adébánjọ. Ti fẹ́ Bankole. Can you do this for me? Yes, ma'am. Ah, sad case ni kú dáàdi The best gift to ti ever get òun Dr. Adejumo. No time for failure. Face your fear. I want to go. Ó ti jẹ́ kí n mọ ìyàtọ̀ nínú ìfẹ́ ojú àti ìfẹ́ ẹnu. Adejumo, I love you. You, you fucking betrayed me. Because when I trust you, you betrayed me. and I can assure you about that she planned it. 20 million naira. tó ń ṣakọra nù káàkiri aṣọ lè ní. yes Daniel. ẹ ló jẹ́. ṣé ń gbà tí mo wá fọkọ tán sí ló wá fẹ́ sọ mí di full housewife ọ̀rẹ́ mi lè ṣe kò possible mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ o kí mi náà tiẹ̀ máa kí kí kí kí n bọ́ síbí kí n bọ́ sọ̀hún kí n fọwọ́ mi ka owó fún ara mi ṣẹ́ sí owó tí mo ṣiṣẹ́ fún. tóbìnrin ò bá dọ́kọ tó bá ń dáfojú di èyí tó burú jù gan ló ń dùn yẹn. kí ni big deal nínú yẹn. ṣé kò sí bọ́ọ̀lù ẹ̀ kí mo sọ pé ń ṣe mí tó sọ pé ó ń bèèrè ọ̀nbẹ̀rẹ̀ eh, bí mo ṣe bá kan kí ni mo ṣe tó yàtọ̀ sí my normal my normal my normal self. but mọ́mí mi ò like bẹ́ẹ̀ ṣe máa ṣe yín náà báwo lè ṣe máa máa sọ fún everybody ibi tá à ń lọ don't you know you're taking a security risk. ṣé òkun àti mọ́lẹ̀ lè bára wọn ṣe pọ̀ ni mr bámigbélé mi ṣì náà. ṣé báwọn ìyàwó ilé ṣé báwọn ló máa sanwó yàrá tá a fẹ́ lò èmi máa sanwó oúnjẹ àti orúkọ tá a fẹ́. in fact wọ́n tún máa ń gbà lọ́wọ́ ọkọ ilé wọn wọ́n máa wá fún mi tó bá sówó lọ́wọ́ mi ilé olúwo kì í jẹun ilé mọ́ ó ń bá mi sọ̀rọ̀ tó bá dínà tí n bá ké pé they welcome akọ̀wé mi bíi pé ṣé èèyàn ló ń kí òun ní abẹ́ ẹranko. fóònù mi lẹ̀. ṣé ọ̀rọ̀ ni fóònù tó fọkàn fóònù kí ló pẹ́ tó fọkàn fóònù. ṣé mo ṣe fọkàn fóònù. ẹ̀yà o ti ṣe ìyẹn do not.